الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب النار قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم الحق قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه كيف قلنا وبا وبا لا نجلو وبا تي ọdá ẹni wá sí ibi ọjọ́ tèmi tí í ṣe ìjọ́ kẹwàá oṣù ramadan a náà àdúgbẹ́ náà àfọlá ìníkọ́ náà àdúgbẹ́ náà porque ìwọ̀nba ń tá a ti ṣe nínú ìṣẹ̀lẹ̀ wa pàápàá jùlọ nínú ààbò láti bẹ̀rẹ̀ ààrẹ níbi táàrẹ̀ ní ìkọ́lọ̀ fọ́jẹ́ tí ọlọ́run wáyọ́ títọ́pá ìrìnsì ìlú wa tá a kí ààrẹ wa tá a ń bá ọlọ́pọ̀ ìjọba iṣẹ́ ìbáàdà tá a ti ọlọ́pọ̀ ọmọkọ̀ ọmọ wa lọ ọlọ́pọ̀ balẹ̀ sí pọ̀ síwájú ká tó tẹ̀síwájú nínú ẹ̀sìn ìtàǹkà yọ̀ọ̀dà ká pàkíyèsí ara wa.

na ẹ̀bùn kọjá ààrẹ kọlá ààrẹ kọtùnà gbogbo wa náà nìyẹn ti lè dáadáa ìjọ mẹ́wàá ló ti lọ ló sọ ààrẹ náà ìjọ mẹ́wàá ló ti lọ a lè tètè rántí pé ìjọ mẹ́wàá ti lọ nítorí pé àwa ní ìkankan tá a ti tà kájọ ṣùgbọ́n àwọn ọjọ́ tó jẹ́ pé àìní kájọ bí ṣe ń lọ náà nítorí ilé rẹ̀ ó tún máa ń máa àti sáyé ẹ̀dá tún súnmọ́ sáré rẹ̀ sí ni ó tún máa kọ̀ ọ̀kan tí ń mọ́ ń ti sáyé à ń tún súnmọ́ sáré wa ni. ó sọ àwẹ̀ pẹ̀lú ọ̀nà àtàánú rẹ̀ tẹ́ntọ́lọ̀ bá ní yóò rí ìparí oṣù náà lẹ́mìí àtàlàáfíà ọlọ́kàwà kúrò oṣù ààrẹ ti dá lẹ́tà àmìlẹ́sì lẹ́tà pẹ́kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kú ti parí ìjọ ọba ti se nínú ìjọsìn ní bàádà eléwò ti kọjá ẹni tó ṣe láàdáa tiẹ̀ ó ti dàgbà ní ẹ̀rọ ẹni tí ó sì ṣe ó ti pàdánù àwùjọ yẹn kò sí padà wá náà àti kó múra sí tiwájú èyí tí a sì wòye sí ó náà ní pé ọkọ̀ ọgbà bẹ́ẹ̀ bá sì fi kọ́ ẹ̀mí rẹ̀ láti bẹ̀rẹ̀ ààwẹ̀ tọba ilé mọ́lá láàrin ìjọ mẹ́wàá àkọ́kọ́ ó súnmọ́ kọjá pé náà ní ọba parí ààwẹ̀ kìí ṣe jọ àkọ́kọ́ jẹ́ ẹlẹ́kìtì nìkadà ọ̀sọ̀jọ́ aláwọ̀kọ́ jẹ́ ẹlẹ́kìtì ara ìwé ti rẹ̀ ti mẹ́sàáṣí òkun wọn wájá sánú májímájí ní jẹ́bi ìtajọ́ kẹrin mọ́sálásí ọbẹ̀rẹ̀ sí fà mọ́sálásí tí ó gba àwọn èèyàn jẹ tayọ́ àdúgbò mọ́sálásí sákúmẹ́jì òkun mọ́sálásí mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni tó bá láti bẹ̀rẹ̀ àwẹ̀ tó tiraka tí àwẹ̀ mẹ́wàá ti pé ó súnmọ́ pẹ́pẹ́sẹ́ pé lórí rẹ̀ náà yóò ti mọ gbogbo yòókù lè lórí irun tó gbé ẹ̀kú tí ń se wọn ọ̀pọ̀ ọ̀pá nínú rẹ̀ náà yóò lè bá lókun tó ọba tiraka nínú ìjọsìn tó ń kírun tó ń gbá àwẹ̀ tó ń kàkọ́ láàyè títọ́ mẹ́wàá ìgbà fi lè se ó lókun ti bọ̀ ọ̀dà iná ló sì se wọ́n mẹ́wàá àríkọ́jẹ́ pẹ̀lú ṣùgbọ́n tó ọba ti fi palẹ̀ lọ́pọ̀ ọgbà mẹ́wàá àkọ́kọ́ yìí tí ẹ bá ti tí ọba tírénì ẹ̀mí ara rẹ̀ lórí tóun fẹ́ tẹ̀mí náà dà bọ́yá ni òfin ní máa bá bẹ́ẹ̀ lọ́tàwé ìpalẹ̀ nígbà ní àṣìká ni máa dé ìyàlérè kọ́nà mẹ́ta tó fẹ́ yọ̀ ọ̀dà lé ẹ̀rọ ọmọ sọ pé wọ́n sọ pé mẹ́wàá àpárí ló ń lọ́dọ́ lájú òun fi ilẹ̀ mẹ́wàá parí gbàdá bí sí ń palẹ̀ mọ́ pé lọ́ọ́ bẹ̀rẹ̀ ìjọsìn náà tíjọ́ mẹ́wàá ìsìn tí mẹ́wàá fi lọ kí n palẹ̀ mọ́ tán èmo sì mú sí plan bó ní ṣe gbìyànjú tí tí ń ṣe ìjọsìn ń bí ṣe bá dànù àwẹ̀ ń palẹ̀ mọ́ náà nìyí sí tí bẹ̀rẹ̀ sí kàkúrá nì kò tí bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ládàá mi ta ló fún ọ ní àmàdájú kó nípa ìyá rẹ̀ yẹba ti sùn láàárọ̀ ní tẹ̀sí lẹ́yìn lórí jẹ́ lónìí yóò rẹ̀ tí wọ́n gbé wá bọ́lọ̀ náà gbá ọ̀pọ̀láwọ̀n tó sínú pẹ̀lú rẹ̀ nílànà ọ̀dáwọ̀n láàyè tẹ́ bá ti pé bọ́yá náà ti rí rẹ̀ tó jẹ́ pọ̀ nǹkan jẹ lónìí ọmọ àwẹ̀ lónìí ìgbẹ́fẹ́ tó fẹ́ sí nìsí kí wá ní ohun yẹn lórí àbí kí ni ó di kí òun sọ̀tẹ́ndì ìgbìyànjú jẹ pé ṣáàlà nípa ayé àwọn ọ̀gbà náà lòun mọ̀ àti tábẹ́sọ́pọ̀ kó nípa ayé àwọn. àwọn ẹsẹ̀ ńláńlá ìta afẹ́ ẹ̀kọ́ tá a fẹ́ ká láàrú nínú máa bèèrè ààrẹ léèrè láàrin ìjọ mẹ́wàá yìí táwọn ẹ̀kọ́ yìí tí wọ́n ti lapa nísẹ̀mí rẹ̀ àbí òun tí ì kì í ṣe ká má jẹun ká má mú nìkan lọ́nà ọba ní ìlú bá kò sí tọ́nà bá fẹ́ fi sí ká kébi ọ̀pá wa wọ́n bí ọ̀pẹ wa ká má lò jẹ ká má jẹun ká má ká má mú kò sí kẹfẹ́ tó lè fún ọlọ́ọ̀lọ́ tọ́ba jẹ́lẹ̀ ọ̀lọ́lọ́ ọba fẹ́ ni ẹsẹ̀ kẹsẹ̀ ọlọ́ba yóò kú gbogbo ẹ̀yẹ káàsẹ̀ kú ní ìlú tọ́ba jẹ́ kọ́lọ̀ fẹ́ ni nípa wa gbogbo ẹ̀lọ́lọ́ ọgbọ́n lẹ̀ ká lẹ́ ká má ìbọn ṣùgbọ́n lọ́ọ́ ní ká ní anílé alágbára àti rà ọlọ́run fi dẹwà ò ní pé kó wò lásàtẹ̀ lọ́nà àbáyé tẹ́lẹ̀ lọ. inú àdìsí àbí bòrẹ́ra nínú mùsàlá tó hákì ìwáyà mùsàlá àdìsí wọn àdìsí àbí bòrẹ́ra àti mùsùlùmí ṣùgbọ́n nínú mùsàlá tó hákì inú gbólóò tádìsí náà gbá wà ó ní anẹ́sẹ̀lá àlẹ́ wọ̀sẹ́lẹ̀ wà ní lẹ́sẹ̀ síyáàmù nínú àjúwèé wà ní ọ̀pọ̀ṣù. إنما الصيام من اللغو والرفث فإذا كان أحدكم صائما فلا يرفض وإن قاتله أحد فليقل إني صائم فإن قاتله أحد أو سابه فليقل إني صائم إني صائم sallallahu alaihi wasallam ó ní ààwẹ̀ kìí ṣe ká má jẹ ká mọ̀ mọ́ òun gan ni kókó ààwẹ̀ kìí ṣe ní kókó ààwẹ̀ kìí ṣe ńlá nílò níbi ààwẹ̀ tá ọ̀gbà ṣùgbọ́n ààwẹ̀ tá ọ̀gbà á ọ̀gbà ààwẹ̀ ni nínà àrọ́fàdì wà nílẹ̀ àrọ́fàdì ìtọ́pọ̀ àwọn àfò ní ìṣẹ́wà yìí sì tún ní pé alkali kọ́ sọ àhán rẹ̀ níbi irọ́ kọ́ sọ àhán rẹ̀ níbi irọ́ pa kọ́ sọ àhán rẹ̀ níbi ìsọkúsọ kọ́ sọ àhán rẹ̀ níbi òfófó inú àwẹ̀ làwẹ̀ ní ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. níbi nítorí ilé ọ̀dà ìpínlẹ̀ ọ̀gá wà láwùjọ láwùjọ gbogbo tí ẹ da ọ̀dà tí ò láǹfààní tí ó sì fọ báyà yóò tún kó bọ̀ ọ̀gá ẹ̀ ilá ìpínlẹ̀ ọ̀gá rẹ̀ nítorí di ilé ẹ̀kọ́ táàrí kọ́nù àwẹ̀ tírénì táàrí ìní kókó àwẹ̀ kì í ṣe pé àjẹun àwọ̀ lásán ìmáàmù ìbẹ̀rẹ̀ máa ń wí lánà àbọ̀ àwọn àbọ̀ àfáàtì àti síwájú ni wọ́n ní lẹ́sàn maksúndù mi nàṣìyá nafsan júwèrè wà láti kìí ṣe kókó tá a nílò tí wọ́n fi ní agbára ní mọ̀ṣúrí ẹ̀fù síyá kìí ṣe tọ́pàtọ́ náà wọ́n bá fi ní agbára tó fi sàárẹ̀ lóòfin fún wa wọ́n náà ní pé ebi ń gan lọ́lọ́pàá tó kọ́ pa wá ògbẹ́ ògbẹ́ lọ́lọ́wọ́ bá tó kó sí wá kìí ṣe ni bá ṣe pé lọ́lọ́wọ́ bá ń fẹ́ ni bí ebi bá ṣe fojú yẹn mọ ìgbà bẹ́ẹ̀ náà ń dára rẹ̀ wá pọ̀ sí àbágbé ládàá rẹ̀ pẹ́ tí ebi pàdù tí ò lè dìde òní ládàá rẹ̀ pọ̀ jù ìwọ́ tó ọgbà rẹ̀ tó sẹ̀ mọ́ pọ̀ ọgbà rẹ̀ ọba tí ní ládàá àbí ládàá rẹ̀ ọba máa ń bí ti ó ní kí n ṣe lọ́lọ́wọ́ bá ní inú ṣùgbọ́n wàlàkí náà lọ́sùn mọ̀ntà pé èròǹgbà àṣẹ̀ríà tó fi ní agbára rẹ̀ wọ́n ní kásìrò nafsi mina shahawat ká díẹ̀ ní wà kúrú níbi tọ́kàn wá ń fẹ́ sí àwọn nǹkan tí máa ń wà lọ́kàn táwọn ìgbéka ẹ̀kọ́ sí ẹ̀mọ́sẹ̀ yìí ká díẹ̀ ní wà kúrú níbi ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ halal kápí kọ́ra pa lè jìnà sí dáàbà lè jìnà sí ìtọ́jú àdáyé ìtọ́jú ara mú náà nírọ̀rùn láti jìnà sí inú àwọn títí ìfàṣàwá nǹkan méjì náà ọ̀pẹ ìtọ́pọ̀jù náà ẹ̀ńtẹ́ ìtọ́jú ẹ̀dẹ́ ènìyàn lórí méjì ẹnu rẹ̀ àtúndú ara rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ kápò ìjánu sí ẹjọ́ ọ̀fẹ́ ní ìtọ́ ọ̀fẹ́ jẹ ìtọ́ ọ̀fẹ́ rù gbogbo ẹ̀ ló ní a máa fi òfin sí mọ́nìlẹ̀. ẹ̀kọ́ tá a fẹ́ kó orí kọ́ bẹ́ẹ̀ náà ni ètò jẹ́ aláìgbà tó o lè ṣe sùúrù lé lórí káwọn tó lè tọ́jú àràmù nígbà wọn àgbà rẹ̀ tó yẹ kó ti á mọ̀ eléwòó lè jìnà sí. bákan náà nínú tíṣẹ̀rí a jìnà sí si. ló níyàwó rẹ̀ wọ́n ló aya rẹ̀ wọ́n ní lásìkò àwọn ẹ̀wọ̀ ọ̀gbọ̀nà súnmọ́ wọn ebi àlàyé ní láti mẹ̀fà ṣùgbọ́n ó ti lè wò kó wá si, o ṣe lati ti àṣẹjánu ìpáyà kó lè mọ́ ọ̀la lẹ́yìn àwẹ̀ kẹ́lẹ̀ tó jẹ́ àránù kùtù ìmọ̀wé ìgbẹ̀gbọ́n ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì inú dáafẹ́ dáafi sí àwẹ̀ lófin wọ́n ní wàjàkúwé ànáfsìl àmárọ̀ tó bí sú lè náfsìl mọ́tòmáìnà ká tẹ́rìn ẹ̀mí tí ń mú ní sẹ́lọ̀ ká tẹ̀rí rẹ̀ wá fún ẹ̀mí tí pani láṣẹ láti ṣètọ́lọ̀. ẹ̀mí tó jẹ́ pé máa tí ò ní máa sí ọ́ lójú kòkòrò àti sẹ́lọ̀ kọ́ tẹ́ba fún ẹ̀mí tí ó pọ̀ láṣẹ. torí pé àgùrá ni ròyìn ní ara wa ní ròyìn mẹ́ta. ó pe ẹ̀mí kan ní ẹ̀mí tí pani láṣẹ tí ṣe ní lójú kòkòrò láti ṣẹlọ mọ̀mọ́ ọgbẹ́rẹ́ ìnáfsí iná náfsàlà àmọ́ ọ̀tún nìṣú ìlànà ẹ̀mí máa pani láṣẹ láti ṣẹlọ nígbà ọba jẹ ṣẹlọ egbò ló sì dé nígbà ọba ṣẹlọ ìgbà náà ní opportunity yọ ọmọ sílẹ̀. Si gbogbo wàhálà tí ó ṣe nípa ọ̀fẹ́ sẹ́lọ̀ àṣetáni ò ní tó ní fílẹ̀ rẹ̀ èyí ó sì kó láti kan lọ lómi láti kù sẹ́lọ̀ níbi ó ti fẹ́ ṣèwà àbàjẹ́ gbogbo wàhálà tí ó ṣe kọ́ jáde lórí òtútù mú òjò ń rọ̀ kọ́dà kò ní orí sẹ́lọ̀ tọ́lọ́sẹ̀ torí ẹ̀ mo ti pa láti tẹ ẹ̀mí ń wà. oríṣi kejì ẹ̀mí tágùrá ní olóhùn ìfú wa ọlọ́wà yóò rákò sí omi nẹ́ẹ̀sì lẹ́wọ́ àná wọn ní kọ̀rọ̀wáyé túnṣẹ́ òwúrẹ̀ búra bí mo búra ìtumọ̀ méjèèjì náà mo búra pẹ̀lú ẹ̀mí tí báyà já ẹ̀mí kan wá ti máa báyà já tí máa ń náyà lọ́rẹ́ gbogbo àti ọba ti se tí ọ̀dà tọ́lọ̀ ọwọ́ ọ̀fẹ́ ẹ̀mí òní àmà bọ̀ ọ̀dà pé kò sì sé kí ló wù kọ́lọ̀ kò sì sé bí òun ò yọ sórí kọ́lọ̀ ò yọ àwọn láìka máa ń tó ṣe tọ́ ọba bá bá ìdínú sàárẹ̀ ìgbóhùn sí fẹ́ sí tọ́ ọba bá irú iṣẹ́ ìpàdé ọlọ́ọ̀ bóòlù sí fẹ́ rúlà ẹbí ni wọn máa dàyàn láàmú gbogbo eléyìí la ń pè ní adasu ìjàgbọ́ àmọ́ tí bá ní jà tí ń nani lọ́rẹ́ lórí pé ẹ̀sìn tí ọ̀tọ̀ ẹ̀mí ẹ̀tọ́ bá nírú ẹ̀mí àpẹẹrẹ pé kí máa ní tún bẹ lọ́kàn ọ yàtọ̀ sí tàlá kọ̀kọ́ owó sì ó ṣe gan kò sẹ́yìn kakú kó ń ṣe kẹ̀kẹ́ nípa parẹ́ hàn kọ́dà kò sẹ́yìn ẹlẹ́sì kò sẹ́yìn kakú kẹ̀kẹ́ ọmú dúkìá dúkìá ó ṣe zìnà kò sẹ́yìn kakú kẹ̀kẹ́ tiẹ̀ torí pé kàlá gbẹdọ́rọ́ náà àlá olúbìnrin máa ká lọ́sì ní tí wọ́n ṣe ń ṣe ẹsẹ̀ ó ti bu ọkàn wọn kò sí ìmọ̀lẹ̀ kankan mọ́ tí ó ṣe ẹ̀tẹ́ná sí bí ah, a tí máa bá níjà àpẹẹrẹ pé ìmáàlì tún bẹ̀rẹ̀ kan rẹ̀ èlò fi ṣiṣẹ́ ẹsẹ̀ tẹ́ táyà rẹ̀ ní balẹ̀ tọ́tà rẹ̀ ò ní balẹ̀ ó délé mọ̀ nílé lóhùn sùn ìwọ́n lọ sẹ́mi náà mọ̀ wá parọ́ kánágbájá sẹ́mi náà mọ̀ lọ jẹ́rìí èkì yòrò àgbọ̀gbọ̀ tí bàbá wa kú lórí orí kò lọ fẹ́ ṣe sí ẹ̀mí ti bẹ̀rẹ̀ mi rẹ̀ àtẹ́kùn ìmáàlì tún kú lọ kan rẹ̀ قرآن صلى الله عليه وسلم إذا أسرتك حسناتك أبي حسناتك وأساءتك سيئاتك فأنت مؤمن النبي صلى الله عليه وسلم gbogbo ọgbà tó bá jẹ́ pé sí ẹni tó ọba sí máa dùn mọ́ inú rẹ̀ máa dùn gbà kó lè dà èmi náà láti ìgbà rẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ ara yẹn inú ìjọba mọ́ tuntun tí wọ́n bá kí ìrọ̀ ọ̀rọ̀ ẹ̀tọ́ tún kí náà fílà mo gbìyànjú ìwà máa tọ́lọ̀ ọba sí fún mi èmi náà ṣe sàrà nínú oṣù àwẹ̀ mọ́ ń ka àlùkùránì ọ̀pọ̀ sùránà láàrẹ̀ alhamdulilá ọ̀rọ̀ láìlá ìlẹ̀lá astagfirulá gbogbo ẹ̀ ló ń

àlẹ́sọ̀lá ẹ̀sọ́ wọn ní gbogbo ọ̀gbà tí tọ́ba yìí jẹ́ pé tọ́ ọba dúpẹ́ tọ́ ọba rántí tó o ṣe ní ti dáadáa lóòrò kù tọ́ ọba rántí àṣìṣe tó o ṣe ọkàn rẹ ọba jù àlẹ́bìrì múmi nìyàn àti sétò ń sọ̀kọ́ ọmọ ọ̀rọ̀ tó bá inú òkè ọlọ́m lórí kí máa ní òtún sẹ́kù lọ́kàn rẹ̀ kọ́ máa bọ̀ ọ̀tà lọ́yà lómi sí ó sì ẹ̀sùn tó náà ọ̀rán tí kóhùn sí ẹni tí ó sì ẹ̀rán tí kóhùn sí ẹ̀rán tó lórí túbá ìwọ tí ń dà láàmù lọ́kàn náà lọ́mọ ọmọ ẹ̀ túbá ikọ́ mọ̀gbọ̀lọ̀ ká mi má báyìí oríṣi inna ẹgbẹ́ ẹni eré bá fẹ́ fayé rẹ̀ nù ta kàládìsì àkùránì náà ti sọ fún wa àwọn sọ pé yá àyẹ̀tò ànáfsọ̀ lókè ìgbà ìrìjì ìlà òkè rọ́ọ̀dì ẹ̀tàn mọ̀lúyà olùfi ìbádìí wà lórí ìtẹ̀lẹ́tì ó náà lẹ́nu tó jẹ́ pé ẹ̀ńtọ́nà wọn bá fi kẹ́ ó ti tírèèdì ẹ̀mí o ìṣẹ́ náà gbé ẹsẹ̀ wá sí lọ́kàn mọ̀ ẹ̀ gbogbo wà tó bá wá sí lọ́kàn nígbà tó ti láti fáírọ́ọ̀sì kan tí ọmọ gbàdá ìṣẹ́ náà wò kò sẹ̀ sínú nínú sínú tiẹ̀ láíláí nítorí ti máa láàá náà ìṣẹ́ náà kó kírun rẹ̀ ní ìjàmá kó ẹ̀yàn náà fi dáa rẹ̀ kó kàlùkù áàrì rẹ̀ ó ti tó tírénì sórí òde wípé ìṣẹ́ náà kò sẹ̀ sínú ìdájẹ́ dà tiẹ̀ lọ àbábọ̀ ìbọ̀rú ní irú ẹ̀ ní ìlàfẹ́ kò ní látara ẹ̀mí alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì o tí ń bọ̀ ọjà sóòtà bẹ́ẹ̀ wọn kọ irú ẹ̀ mi sáàwẹ̀ rẹ gbé ọdẹ lẹ́bùn yẹn tó jẹ́ pé ìsẹ́lọ̀ ga òní lójú gbogbo tó ọmọ ẹsẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nítorí ọmọ bá bẹ́ẹ̀ ni kí ló sẹ̀ ní tiẹ̀ rẹ̀ fọ́nà tí wọ́n bá léyìn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yóò sì mọ̀ ẹ̀rọ lẹ́nu èyí ó sì tún parọ́ tí mùsùlùmí kan wà tí ó sì ní láàká rẹ̀ tí ó sì parọ́ tí mùsùlùmí kan wà tí ó ní láàká rẹ̀ tí ó sì tìrẹ̀ mẹ́rù mi tí mùsùlùmí kan wà tí ń bẹ́ẹ̀ nù láàká rẹ̀ tí ó sì ṣe sìnẹ́bì yọmọ ìyálẹ́nu kọlọ̀wọ́ já nílò ẹ̀ níbẹ̀ sábẹ̀ máa wíwá ní tí ìbá wá gbá wẹ̀ fàyídà alẹ́mẹ́kùn dáríkà tẹ́yìn gbá wẹ̀ ààwẹ̀ òréré pé kó tírẹ́nì ẹ̀mí rẹ̀ bí kó tilẹ̀ sí jẹ́mi fẹ́ ní jáde jáàmù àbí tí ojú ara wa ń fẹ́ jẹ́rìí lẹ̀ bákan náà kò jèrè kí bá ní ìlú lékún kípa ẹ̀rọ ọlọ́run ọba rẹ̀ ó lékún débi pé kò sí ẹ̀dí máa ronú kóhùn sẹ́lọ̀ kò jèrè lè táwọn ẹ̀dọ̀ bàbá àgbẹ̀gbọ́ wí ní fàlàyà ń dúró báwo ilé yìí názọ̀rọ̀ àtàkọ̀bùrì àwọn názọ̀rọ̀ àkọ̀bùrì kù. ọlọ́run kò ní wo àwẹ̀ rẹ̀ láwọ́ gbà àwẹ̀ rẹ̀ wúlò kò sáǹfààní kọ̀ gbà peter lọ ní pé ìjọ wà ló ti lọ́nu àwẹ̀ èrè wo ló ń sèwọ̀n náà ní pé rẹ̀ báyọ̀ ọlọ́run ọba rẹ̀ àbí bí rẹ̀ sì wà tó dé bẹ́ẹ̀ náà lọ wà kò sí tó dé ọjọ́ tó lọ ọjọ́ lọ jẹ̀mọ́. wà láyé ọ̀jọ́ lọ tètè fúra ọdún tó lọ tètè fúra ọdún tó lọ sẹ́ àkíyèsí ara rẹ ọjọ́ mẹ́wàá lọ lọ kí mo sí kí mo ti ṣètọ́ yàtọ̀ sí pé kàjẹ́ ìmú kí ni àlékún bá dá tí mo ṣe káyọ̀ tó dé wà láyé ọjọ́ bá wọ yóò kú sí kankan tó yàtọ̀ in fact kọ́mọ̀jẹ̀ kọ́mọ̀ mọ̀ òun gan ọba sẹ̀mí ẹlòmíì mọ̀ gan mo káyọ̀ tó dé torí tí sẹ́ bá gbomi ẹnu tán kì í ṣe ẹran tí jẹ ó nígbà wọn bá fẹ́ kílóòsì ọmọ ọba ló jẹ wá náà yóò gbé ó jẹ òtì tutù ó nígbà wọn bá fẹ́ tilẹ̀kùn sọ́ọ̀bù lọ́sàárì jẹ kí wá ní ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn àwẹ́dé kíkà kòránì rẹ̀ lékún àwẹ́dé sísànú aláìní sítọrọ síse sàrá rẹ̀ kó sẹ́ ẹ̀sùn sí ló pété ẹsẹ̀ rẹ̀ ládẹ́bínú 1000 kí kí ọ ọlọ́ndẹ̀ náírà báàgì kan gẹ́gẹ́ ẹ̀kasẹ̀ ẹ̀rá tútù kí n gbé lọ bí mọ́síláṣí pé wọ́n fi sínú kò sí ẹ̀rù lórí ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣe lọ káwé tó níbẹ̀ náà nìyẹn kí wọ́n láǹfààní kan gbá rẹ̀. ẹ ọmọ ẹ̀yà wa wà láyé kẹ́lọ̀ fúra ọjọ́ lọ mẹ́wàá lọ́lọ́ ọlọ́ọ̀nì kan lọ́mọ tí ó sẹ́mi di parí mẹ́wàá kejì ká tó parí oṣù ọlọ́ọ̀bọ̀ sọ̀rọ̀ ká máa rìn ká ìsẹ̀ni wa ń lọ ká máa fura ààwẹ̀ ń lọ ká máa fura ọmọ jẹ pé gbà á tù tají wọn mọ̀ sọ fún wa pé ọdún kọ̀ọ̀la ọdún kọ̀ọ̀tún lọ́wọ́ àwọn akáwọn lé pé á ah, rọmọdọ́ ọdún tó lọ kó tó dìgbà náà ẹ̀dá kan já pọ̀ ní ìṣẹ́ ìfẹ̀sẹ̀ ọlọ́wọ́ balẹ̀ sí fún wa ọláwọ̀ tí a yà rẹ̀ akọ̀rọ̀ àtúnyà rẹ̀. ونادى أصحاب الجنة أصحاب النار فرعون قد وجدنا ما وعدنا ربنا حقا نعم فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأمن مؤذن بينهم اللعنة الله على الظالمين. That be àwọn àyà tá a ka pàápàá jùlọ nídìí ẹ̀ta a ka ìtọ́nà ọba sọ fún wa pé tí ó padà máa jẹ́ àtúbọ̀tá àwọn ọmọ aná kọ́lọ̀bọ́ sọ andẹ̀ irú tí ó jẹ sábà bí ìyà fún wọn tọ́lọ̀ òfìfì ìyà jẹ wọn nítorí sí ìwà tàná a àwọn ọ̀rọ̀ ọlọ́run bá ti ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ àdìjánà kọ́lọ̀ kàwá àti irú ìgbàdùn tọ́lọ́run bá pèsè ilẹ̀ wọn lọ àdìsẹ́nà ọ̀dà ọlọ́ọ̀bá fi yé wa pé gbogbo ń tí já àwọn ọkàn gbogbo ẹ̀ lọ́lọ́ọ̀bọ́ kakó lọ́kàn gbogbo ẹ̀ lọ́lọ́ọ̀bọ́ kakó lọ́kàn wọn kan tó wà àdìsẹ́nà gbogbo ẹ̀ bá wà wà àdìsẹ́nà tó wọn bínú ẹ̀ nìkan àbí ń rò pé ọlọ́ọ̀sì á inú ti lágbájá kò ní sí lọ́kàn rẹ̀ kọ́dà ọlọ́wọ́ bó tù fún wọn ní àǹfààní àti lè jogún àyà àwọn ọmọ náà nínú náà torí pé àwọn bá wà àdìjẹ́ náà tọ́mọ àdìjẹ́ náà bá wà àdìjẹ́ náà wọ́n sí ààyè rẹ̀ fún nínú náà jáhà náà yọ àwọn sọ pé àsọ́lọ̀ ọba lọ́yọ̀ mí bí ìbá sí kọ́lọ̀ ọba kọ́nà mà ní ibi tí ń bá ilé wọn àmọ́ jẹ́ tí ò ní máa dúpẹ́ sí wa bẹ̀ tọ́mọ náà bá wọ náà kọ́lọ̀ dáàbò rẹ̀ wá wọ́n sí ààyè rẹ̀ fún nínú àdìjẹ́ náà ìgbésòrí ibi tó ọba wà yọ àwọn àti ká àbámọ̀ pé á ah, ìbáṣe ọlọ́run fọ́nà mọ̀ ní ìbámọ́ wà ń bí ọlọ́run fọ́nà mọ́ ìwọ lọ sọ́ra rẹ̀ tó rọ tẹ̀lé fẹ́ lò ilé wọn a máa jẹ́ nǹkan àbànújẹ́ àbámọ̀ tí ò ní sáfà ní ọ̀nà jẹ́ àwọn àyè ọmọ nátọ́ tí wàá wà láyé ìjà nínú kó lọ́lọ́ wá sí torí ó ti kó ní kálukú nìjẹ́ ọlọ́run bọ́lẹ̀ yọ ọba kó jó ogún rẹ̀ kẹ́yìn náà ètò múlé tí ọ ètò onílé tó wà ní ọ̀hún gbẹ́nu náírà kó pẹ́ tiẹ̀ máa gbádùn lọ́nà àìsàn náà ọlọ́pàá wa sọ fún wa ní ayé tó ń ka ẹ̀ pé ìkẹ́kọ̀ọ́ wà sẹlẹ̀ conversation kan sẹlẹ̀ láàrin àwọn ọmọ náà àtàwọn wà àìsàn nígbà àwọn àìsàn náà bá wà àìsàn náà tẹ́kọ́ lò sí tiwa bẹ́ẹ̀ wà dáadáa àṣọ àrùn jẹ́ lẹ́tì àṣọ àrùn náà àwọn ọmọ àdìjẹ́ńdà wà pé àwọn ọmọ ẹ̀ná wọ́n kí pa àwọn ọmọ ẹ̀ná wọ́n mọ̀ sọ fáwọn ọmọ ẹ̀ná pé a ń kọ́ lùwẹ̀ tẹ́lẹ̀ náà máa wà á dáná ọ̀gbọ́n náà hápà ìtọ́lọ̀ wọn bá wá sí ládéhùn fún wa nígbàdùn àwa ti rí lòdòdò wà láyà àti bánú àdìjẹ́ńdà kọ́dà ń táàrí ń táàrò anẹ́bísọ̀lọ́bá wa alẹ́ wọ̀ sálẹ́mà nínú àdéhùn kúrò sí i ọlọ́rọ̀ ọ̀bọ̀ ọba àlejò ọ̀la ní àádẹ́tù ní ìbáàdí àsọ́ọ̀lì ìnà máa láàáyé lónà àti wà láàbùdó ló ń sẹ́ni àti wàlà ọ̀bọ̀ àlàkàlù ìbáṣà. ọlọ́rọ̀ ọba àlejò ọ̀la ní kó ti pèsè fáwọn ọmọ apáwọn ẹrú nínú àrìjánà àwọn ẹrú ìrìn kí ṣe gbogbo ẹ̀dá náà àwọn ẹni tí ìtọ́kọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò rò ní láíláí ìbẹ̀rù àdìjẹ́nà nínú ìgbà àwọn àdìjẹ́nà àmọ́ wa sọ fáwọn ọmọ ẹ̀dẹ́ pé ìtọ́nà wọn bá se lábẹ́ òfàrọ̀ àwa ti bá ní àdìjẹ́nà àti ilẹ̀ ẹ̀yìn wá pọ̀ ẹ̀yìn ọmọ náà wọ́n máa sọ fún wọn ní sọ yẹ̀yẹ́ sí láyé bí àwọn ọmọ náà wọ́n fọ ọmọ àdìjẹ́nà sí ìyẹn náà náà ní àdájáde rẹ̀ abálọ́fẹ́ sẹ́sì ó di nǹkan yẹ̀yẹ̀ mọ́jọ ọdún ọ̀la wọn sábẹ́ lọ fún kọ́lọ̀ ohun mújọ́ tó wá tí wọ́n ló fà wọ́n náà sí ẹ̀yẹ ó náà níjọ́ gbẹ̀dà kò yá mọ́ àwọn a náà wọ́n sọ fáwọn ọmọ náà àwa a ní tọ́lọ̀ wọn bá ṣe ládé ń fún wa ní ìbàdàn àti bá lódodo nú àlìfẹ́ náà ẹ̀yin wọn kọ́ fàálù ẹ̀ tó máa wà àbọ̀rọ̀ pípò akọ́ sẹ́yìn náà pàdé tọ́lọ̀ wọn bá sọ fún kóhun fìdí àwọn ọmọ náà sẹ́yìn ti bá pàdé ìsọ yẹ̀yẹ́ wọ́n sọ fún wọn ọdún náà àwọn ọmọ lónìí bẹ́ẹ̀ ni àwa náà ti bá pàdé kọ́lọ̀ sọ anẹ́jọ̀mọ́ inú àlìjẹ́ ní táwọn ọmọ àlìjẹ́ náà wọ̀ ọmọ náà wọ́n rí wọn àlùkò àlàyé lè alẹ́rọ̀mọ́ ẹ̀ka fún ọlọ́ọ̀bá sàlàyé ẹ̀lú sọ́rọ́tì sọ̀fàt bá a kú bá làbá àbúrò àlàbá àbúrò yẹn tẹ̀sán àlù. bá a kú bá làbá àbúrò àlàbá àbúrò يتساءلون نعم قال قائل منهم إني كان لقريب قال قائل منهم إني كان لي قريب يقول يقول إنك لمن المسلمين الله أكبر ọlọ́wọ́ bá ní táwọn ọmọ àlìjẹ́nà bá wọ àlìjẹ́nà tí wọ́n bá sẹ́tù dánú àlìjẹ́nà tẹ̀ wọ́n a máa sọ fúnra wọn wọ́n máa wá bí ra wọn léèrè wọ́n ma wọ́n ma jíìtì ìpàdé ayé ah nígbà sì wá ní ayé nǹkan báyìí sẹ́lẹ̀ bá sọ ọ́nẹ́tì nǹkan báyìí wọ́n sọ ọ́nẹ́tì nǹkan báyìí wọ́n rẹ́tì kọ́lẹ̀ kan inú gbinú sọ̀rọ̀sọ̀rọ̀ kánú wọn bá sọ̀rọ̀ nínú àwọn ọba àìjánà yẹkúrú yọba ẹsẹ̀ gbọ́nà ìní gánà ní kàrí mo lọ́rẹ̀ kan fà ń bá wà láyé yọ̀rẹ̀ tì rẹ̀ pa mo rántí ọ̀rẹ́ mi kan fà ń bá wà láyé kí lọ́rọ̀ ẹ̀mí máa wí yẹ̀kúrò àìyínákẹ̀rẹ̀ mí lẹ́nu sàbẹ̀fí sí wọn náà sí gbà ìtọ́rẹ̀ ẹ̀mí máa sọ fún mi lò gbogbo tí wọ́n sọ fún ọyẹ́ ààrùn ah, sí tọ́lọ̀ sí kìíní sí wọn náà sí gbà bí tí mo fi fún mi láyé nù pa á ìlà mítìnà síta bá kú wọ́n tó agbẹ́ wa dìde wọ́n àsanwálẹ̀ sàn án ẹnìkan lọ́nà ẹnìkan làdìtẹ́ náà ẹnìkan gbogbo eléyìí wọn náà gbà olú ti sọ fún mi ló láyé yọ àwọn sọ pé a ah, kì í sẹ̀ wá rí lónìí kì í sẹ̀ kò ló ń sẹ̀ wá wà lónìí ọlọ́run bọ́ bá ní pé ọlọ́run àní kọ́ sọ fún àwọn ọmọ àlìsẹ́lẹ̀ pé bá a tún mọ̀ kan lè rú ẹ fẹ́ rí wọn ni ọfẹ́ níbi tọ́ wà àwọn ọmọ àlìsẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ ni fọ́tọ́là wọ́n bá dùn hàn fọ́rọ̀ àrùn yọ bá rí níbo ìsẹ̀wá ìjìyàjì inú náà yọ bá rọ̀rẹ̀ rẹ̀ yọ bá ní ah! à mo fi ọlọ́wọ́ bá búra dì dẹ̀dẹ̀ sọ dẹ̀dẹ̀ ọlọ́wọ́lá arákùnrin rọ́bì bí ẹ bá ṣe kí ọlọ́run ọba mi tọ́ kẹ́mi láyé rí èmi náà bá wà nínú àwọn ẹkún tó mi lẹ̀ mọ̀ kan rí èmi náà àwọn ọmọ náà lónìí àsọ́mọ àlìjáńdà náà tí wọ́n ti jọ sẹ̀mí ilé ayé bó sì hàn wọ́n máa wọ́n rẹ̀ rẹ̀ máa rẹ̀ ṣùgbọ́n lọ sáànù tiẹ̀ tí èèyàn méjì ń bá lọ tí wàá wẹ̀ ṣe kan náà nǹkan wọ́n gbìyànjú àti ìfúrẹ́sì ọ̀kan inú kí èèyàn orin èèyàn rin kọ́lọ̀ òfin ṣe ń kọ́sọ ẹni tí èsì èèyàn rin dèèyàn rin òun ti jẹ́sí òṣètọ́jọ́ kọ́ kírun òṣètọ́jọ́ kọ́ lọ ní wáàsì ṣùgbọ́n gbìyànjú sí lójú kòkòrò ọ̀pá lò títí ń bọ̀ ya ẹ̀rọ ní ìgbà tí ì

ẹni ibi o inú borí ẹni rí jẹgẹdẹ lọ sẹsì rẹ tó bá díẹdíẹ díẹ ní ọmọ tó fẹ wọn náà wá fẹ dá àpá àbáyé wọn náà wá di ìtàsù díẹdíẹ díẹ rẹ wàhálà tiẹ sábà yẹn nígbà tó bá yẹ wọn náà la máa dín ewu wàhálà ìbọn lọ ìbọn lọ lánàá ọlọ́dẹ kàsí mi lónìí díẹdíẹ díẹ wọn náà wà bẹ̀rẹ̀ sí fásẹ̀yìn wọ́n sọ pé wọ́n jẹ́ ti ń dá sí tọ́jú ọ̀dá sí wọ́n kọ́ mọ́síláṣí ládùúgbò yìí wọ́n náà ti tẹ́gbó búlọ́ọ̀kù ọgọ́rùn-ún àwọn ọ̀sẹ̀ lágbára rẹ̀ wọ́n yọ̀ láṣọ àlá rẹ̀ nínú ọ̀fọ̀ má bàa ṣe plásítà rẹ̀ bí a máa sọ fún mi elóyè sẹ́rẹ̀ rẹ̀ mọ̀dẹ́ ń gbá mi wà á dàbí ìlú náà ló ń gbà ìlú náà ló ń gbà tó ọ̀gbà sọ̀ra yọ̀bà lápá lọ́kàn rẹ̀ wọ́n náà wà bẹ̀rẹ̀ sí ikú tó nà nípa àwọn sáláàkì èèyàn tí wọ́n bá wọ sáláàkì ní títún ní olówó ọkùnrin pé kò sí túrú àlọ́ jẹmọ́ ọjọ́ máa dá nǹkan mi pamọ́ ọbẹ̀ rẹ̀ sí ìfúrẹ́sì rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n kó tilẹ̀ nígbà gbogbo ẹ̀ ní ọ̀sìn tọ́ náà tọ́lẹ̀ méjì ń bá lọ ìwọ fúra ọ̀rẹ́ wò lọ gbára torí pé almarku aladini khalilihi làwọn lábáwá lọ èèyàn máa sẹ́sì wẹ́ẹ̀sì tọ́lẹ̀ ẹ̀rẹ́ bá ṣe lókùn wà lọ́wọ́ abilẹ̀ ọ̀rẹ́ oríkóṣù ni wọ́n ìwà wọn máa papọ̀ yóò àwọn sọ fọmọ náà pé a àsọ́lọ̀ lọ́jọ́ ní ọba ti sọ mí nù èmi náà bá wà nínú àwọn tí wọ́n kó sínú lẹ́lónìí yọ́wọ́ àmọ́ bí léèrè irun tí sọ fún láyé átọ̀mọ́ ẹ̀ náà lè máa yètí àwọn ò sínú àwọn ẹtí wọn kù máa nítorí tí sọ láyé nù jíjẹ wọn náà wàá gbà pé kò kù wọn àti àdìde kò sí má lónìí ọmọ náà ti rò lòdò ní ìsìn ọmọ àdìjẹ́ náà máa fi sí yẹ̀yẹ́ kọ́lọ̀ kọ́ sàánú wa jama iláyà ìwà sọ fún wa pé wọn náà dá asáàrù jẹ́nà àwọn ọmọ àlìjẹ́nà wọ́n wà pé àwọn ọmọ náà an kọ́lù wẹ̀dẹ́ náà máa wà á yẹn náà wà kúnà hápà wọ́n mọ̀ sí fáwọn ọmọ náà pé ìtọ́lọ̀ wọn bá sí lábẹ́ òfin wa àwa ti rí o àti bàtà nínú àlìjẹ́nà ẹ̀yìn kọ́ o wàá lọ ẹ̀ tó máa wà á yẹn náà wà kúnà hápà sẹ́ẹ̀tì rí tọ́nà wọn bá se láde ò níyà fún yí sẹ́ẹ̀tì rí lónìí kọlù náà àwọn ọmọ náà kọlọ sọ àmì wọn bá ní bẹ́ẹ̀ ni àwọn náà ti pàdé rẹ tí lè bá sẹlẹ̀ ọlọ́gbọ̀n ọba àlejò ní fa àdánà mọ àdéhùn bẹ́ẹ̀nà láàrin àwọn méjèèjì láàrin àwọn ọmọ náà àti àwọn ọmọ àdéhùn náà bá olùpèpè kan kẹ́kẹ̀ẹ́ yìí kí ni ọmọ wí aláàdàtúláyé àárọ̀ gan ni làánà ọlọ́run ọba ilé ni jìnnà sí kí ọlọ́run ọba kọ́ máa jẹ́ káwọn alábùsí ẹ̀dá ọyẹ́ máa jẹ́ mẹ́rin lọ wọ́n sì kọ́ ti wọn àwọn tàdà àwọn ẹni náà ọlọ́run bá ní. الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون ọlọ́pọ̀ bá lè kọ́lá ní tí láwọn alábòsí àwọn náà làbẹ́ tó jẹ́ pé alẹ́lí rẹ̀ ṣùgbọ́nà àti ìlà àwọn tí wọ́n máa dènà dáwọn èèyàn láti ṣètò lọ gbogbo ọba fẹ́ ṣètò lọ àwọn máa dènà dí ọ ní ìgbìyànjú kọ́ ọmọ ṣètò lọ làwọn kì í ṣe pé kò ṣe tó ń ṣe tó ń ṣe nìkan ní máa fẹ́ ṣe tó ń ṣe dáadáa nǹkan má ṣe máa kẹ́rẹ́ bá àdábà kan náà pàtàkì òun náà ṣàwá àbò ìtì fẹ́ràn wà láyé gbogbo yẹ̀yẹ́ tí ń fi ọ́ ṣe òun torí pé òun ò lè ṣe mi torí pé òun è ṣe mi yóò máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ kẹ́rẹ́ bá àdábà kan náà ọlọ́ba ni àwọn náà làwọn máa ná tọ́jú wọ́n máa kọjú ní àwọn èèyàn láti ṣètò lọ́wọ́ wọ̀nyẹ̀bọ̀ wúdà á ìwà jẹ́ kọ́dà wọ́n máa gbìyànjú kọjá pé àti ṣètò lọ́wọ́ nira fáwọn èèyàn alárakọ̀ ẹ̀ gbogbo tí ó gbà tó pé iṣẹ́ ládàtọ̀ fẹ́ ṣeun yóò jẹ́ nira fún ọ̀fẹ́ kíkà kí ni ní wàhálà kí ni ní ṣòro jẹ́mi ṣe sùúrù báyìí gbogbo ọ̀nà tí ó gbà tí ó fi kúlẹ̀ bọ́ òsì lọ́nà tó gbà fúra lọ́nà tó gbà fúra nínú rẹ̀ omi ìpadà ọ̀rọ̀ lọ́kàn máa bọ̀ sọ akọ̀rọ̀gbọ̀ ẹ̀ kò tó lè ti gbò àwọn èyí ikú ti gba rọ̀mọ̀dánà o tún gba nípa kan gbọ́ wọ́n pẹ̀ ní ṣàwọ́n inú òun tí tòun tún ní kanjọ́ mọ́dé ò jẹ́ sọ́ra ó sì wá ó sì wà ní kí a mọ̀ pẹ̀lú àlàáfíà rẹ̀ báyìí ó sì bẹ̀rù ọ́n sáà dáàbò tó àwọn ìgbòho wọ́n náà mọ̀ tó fẹ́ rẹ̀ ní gbọ́dọ̀ wà lórí kí bá lóòótọ́ wọn lọ́wọ́ ẹ̀kọ́ dáká wá lága àbá gbọ́dọ̀ wà lórí kí ó ti rí ọ̀hún yóò jọ jẹ́ pé ìṣètọ́ náà kó nira fún un kọ́ ọmọ rẹ̀ kó sòrò kọ́ ọmọ rẹ̀ kó le látara tó gbèsè ọlọ́kọ̀ ẹlòmíì sì ní òfin kan ní ó gbé lẹ̀ kó fọ́lẹ̀ má rẹ̀ tí wọ́n ń ṣètọ́ náà ọ̀pọ̀ wa tá fọ́lọ́ ti ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ̀wọ̀n fìtínà ìjáàbù ní france àwọn ẹni tí wọ́n jáde tí wọ́n fi òkú wọn wà òkú wọn hàn lóbìnrin wọ́n ni wọ́n ti beauty contest wọ́n tún fún wọn lẹ́kùn àmẹ́ tí ó lò jáàbù wọ́n ní wọ́n bá gbẹ̀lẹ̀ mú tó gbojú wọ́n mú yọ́ sanwó kan aláwọ̀ ọlọ́wọ́ kan wọ́n pẹ́ asúlùmọ̀ ìgbẹ̀láyè ti gbé france

àwọn ilé wọn ọ̀gbá ọlọ́run ọba gbọ́ pé wọn ọ̀gbá pẹ́ ìjọ ọ̀kàn ń bẹ̀. wọn ọ̀gbá péjọ ọ̀kàn tọ́lọ̀ ọ̀bọ̀ sàn wọn lẹ́sìn àwọn ọ̀gbà wọn ọ̀gbà kìí ṣe dandan kọ́jẹ́ pé wọ́n kọrí ahọ́n àwọn sọ́pà wọn ọ̀gbà ṣùgbọ́n wà àwọn atọ́kàn wọn ọ̀gbà. nígbà rúbẹ́ à abá ti gbọ́ parí ètò àjẹláyé kan jẹ́ fún ìwọ́ màtara rẹ̀ kọjọ́ kú lọ́jọ́ ìsinmi lẹ́ni mm. ṣiṣẹ́ rẹ̀ ni o wà láàyè lẹ́ni rẹ̀ ni ẹ tí ò ṣiṣẹ́ rẹ̀ ìjọ kú ìjọ náà lọ já fún ènìyàn mm. ìjọ náà lọ bẹ̀rẹ̀ ìyá àti ìjọ kú ọjọ́ ìsinmi ìjọ kú ọjọ́ ìsinmi àbọ̀jọ́ kú lọ́jọ́ ìsinmi lẹ́ni ṣiṣẹ́ rẹ̀ ni. àmẹ́ tí ó gbàgbọ́ lọ́kàn lọ́kàn kí ni ìjẹ́rìí bàtà wà lè ọlọ́ọ̀bá àwọn làwọn ọmọ náà àwọn làwọn ọmọ àdìjẹ́tọ̀ ọmọ àwọn òkú náà pé á ah! wọn bá kó bá wa ìwọ náà fura ọ̀rẹ́ rẹ sí kò tí máa kó bọ̀ báyìí tọ́ba fẹ́ kó bọ̀ wọ́n mẹ́gbà ọ̀ wà láyé máa bá ọlọ́ọ̀bá ti sọ fún wa ìwọ gbìyànjú kí wọ́n influence rẹ̀ kọ́ máa ṣe tọ́lọ̀ wà láyé máa ti kó wọ́n influence rẹ̀ kí wọ́n dínà sọ́lọ̀ mẹ́gbà dí mọ́ni rẹ̀ mú ọlọ́ọ̀bá sì ti sọ fún ọ̀nà tí ọmọ gbà inú tí ọmọ gbìyànjú àti ṣe inú kọ́ gbìyànjú àti sọ fún ọpẹ mọ́sẹ̀ kìíní àbí kó sì gbìyànjú kó rí pé kó rí ìnira ló fi ń ṣe kìíní o yóò máa pírẹsẹ̀ntì rẹ̀ fún pé wọ́n ló ń ṣe wọ́n ló ń fi ààrẹ ṣe wàhálà wọ́n ló ń fi ààrẹ ṣe wàhálà mọ́gbà ìwọ̀bọ́lọ̀ ọ̀bà ló máa rántí ìrùjọ́ yìí táwọn ọmọ àjẹ́nà béèrè pa àwọn ọmọ anákájọ́ rẹ̀ wọn láyé tí ń gbìyànjú àti influence rẹ̀ kọ́mọ̀sí tọ́lọ̀ mọ́ ṣùgbọ́n ọmọ àjẹ́nà dúó orí ìdíjí rẹ̀ wà láìpòjó influence òun torí ó kálukú lọ́mọdé tó ń lé ọmọdé tó ń lọ wọ́n lọ́mọdé tó ń lọ ó sì máa ń tó ń lé òun dáa tó náà mọ́lú tó ń lejọ́ máa ṣe tiẹ̀ má jẹ́ kó fa tiẹ̀ má fi kó fi tiẹ̀ má jẹ́ kó fi tiẹ̀ kó bọ̀ ìtayà yìí sọ̀rọ̀ ilé ọ̀sẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ láti àwọn àjẹ́nà kọ́lọ̀ ń se wá láwẹ̀ tí wọ́n wà ní àjẹ́nà kọ́mọ̀ sí wá láwọn tí wọ́n wà ní àjẹ́nà kọ́lọ̀ kọ́sàánù wa nígbà ọ̀rọ̀ ẹ bá lọ ọlọ́bọ̀ ọba àlejò ọlá ọlọ́bọ̀ tó gẹ́ láàrin àwọn ọmọ aláàfin ọba àdìjánà ọlọ́ọ̀bọ wà sọ ìgbàgàtọ̀ kalẹ̀ kò sí communication mọ̀ eléyìí náà tó àti lé àwọn ọmọ àdìjánà ọlọ́ọ̀bọ ọba àyà kíyà kátó àyà kàkà kátó kélé ipe wọn nàzá àlámà fi sùn lórí ìgbìyànjú gbogbo tí ń jẹ́ àrùn ọkàn ọlọ́ọ̀bá ti kọ́ kó kò sí pọ́wọ́ àrùn rẹ̀ ọ̀rọ̀ àwọn ah, àbàbà ló jẹ́ pé ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi inú àdìjánà kò sílẹ̀ wọn ọlọ́run ti kí àwọn kan rẹ ń kálukú tó kọ́ ara rẹ̀ fanú ìbá wa wá dá ní jẹ́fẹ̀ yọ àbọ̀ ló jẹ́ tẹ́pẹ́ gbani gbà mí tọ́kàn yẹn bá bàjẹ́ ó sì lùzì apátáìtì ó di òsì nílọ lẹ́nu rẹ mọ́ kó lè wò ní bá àmọ́ ìṣẹ̀lẹ̀ kó tó wà ní dandan ìwọ gbìyànjú kọ́ jẹ́ tí ó fìyàn se yẹ̀yẹ́ jọ ọ̀gbẹ̀lẹ̀ àkẹyàmà mọ́jẹ̀ tí ó fi se yẹ̀yẹ́ o mọ́jẹ̀ tí ó fi se yẹ̀yẹ́ kókó ọ̀rọ̀ kọ́lọ̀ bọ́ sáànù wa lọ́ba ní lọ́la ṣe àlà ákàtọ́lọ́ bá sọ́kútọ́ áàfì gàgá sáànù wa ṣùgbọ́n kíkọ́ wa kù àwọn ọmọ àdìjẹ́nà wà láìjẹ̀nà àwọn ọmọ anáwà lòna nígbà ọlọ́ọ̀bá wa gbé gàgá kàsáànù wa tọ́jẹ́ pé ìgànnà yẹ bá àwọn afáṣetù ìgànnà kan tó nílẹ̀kùn bá mú bá bẹ̀rẹ̀ owó fi lè rápa wọ́n yóò wo bí tíba ṣe àdá lórí ìgànnà yìí àwọn ẹnìkan tó wá wà bẹ̀ àwọn òsì láì tẹ́lẹ̀ wọ̀ sí náà tọ̀ tí wọ́n bá wọ́tù wọ́n ra àwọn ọmọ àìjẹ́tẹ̀ ní ògbàdùn tí wọ́n bá wó sí yorùbá ọmọ pẹlẹ kálàáfíà tí wọ́n bá wó sí wọ́n ra àwọn ọmọ náà èwo ni ọ̀wà jẹ́ kò tiwọn inshallah a mọ̀ káyà lọ́la inshallah tààlà ọlọ́run wà tọ́lá ọláwọ̀ tààlà àdùbà tábàlì bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ méjì inshallah a tọ́nà bá dáa ìgbà wà dà súnmọ́ ẹkùn sáà. náà. ọ̀gbẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ẹni tí ó jẹ́ sálárì ẹ̀ náà ó lẹ́ni di lábẹ́jọ wọn rẹ̀ fún ọmọ tuntun láti ìgbà wọ́n bẹ̀rẹ̀ nípa ẹ̀ka nípa àzàká káyọ̀ zàká ẹ̀tọ́ jẹ́ òṣìṣẹ́ oṣù monthly salary náà ní mẹ́tọ́ income wọ́n béèrè pé só lẹ́tọ̀ ẹ̀ bá béèrè pé sọ́nà èèyàn lọ jẹ́ kọ́yọ̀ zàká torí tó bá jẹ́ pé ọkà lọ́tọ̀ ni ẹ̀ tó ní five hundred naira náà a ṣe lójú kòkòrò kọ́yọ̀ ọdún rẹ̀ kó sì sára torí bá ní sọ̀rọ̀ láàrin oṣù náà ní aláìní náà ní máàlì á kàn sí ẹ̀tọ́ kan wà àwọn ẹ̀tọ́ mi wà ní dúkìá rẹ̀ yàtọ̀ sí zaka yìí sí pé zaka náà ni ìjọba kò ṣùgbọ́n sọ́nà èèyàn lórí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé for example ẹ̀ ti ń gba one fifty two hundred thousand naira lóṣù sí zaka jọ́nà ẹ̀ lórí rẹ̀ zaka jọ́nà èèyàn lórí rẹ̀ lópin ìgbà tó bá fi lè jẹ́ pé ó kó iye tó tó zaka jọ bóyá oní service kan ti ń sìn either through cooperative àbó ní àkáǹtì bàbá rẹ pé ìmọ̀ ara dáwò rẹ̀ sí díẹ̀díẹ̀ díẹ̀ àjẹsẹ́kù òun wa pé zaka mo ti mo ní wo ní sọ́ọ̀bù zaka lára mo ti gbàgbé one point wọ́n lè tẹ̀lé one point one something one point two something àní kásá lè tẹ̀lé one point two million naira mọ́tẹ̀mú mẹ́ta ni máa pé kí zaka ò tó jọ́ra yẹn mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ mílíkù ní sọ́ọ̀ kéèyàn olówó tó tó iye tíṣẹ̀ rí àbú rẹ̀ tọ́ọ̀bà ní tó tó kò tọ́nà rẹ̀ gẹ́gẹ́ bí àpèjú ẹ̀ tí wọ́n wá ní sí nǹkan bí one point two million naira ẹlẹ́ẹ̀kejì kọjá pé mílíkà káàmìnà olówó ìfò ní kìí ṣe pé wọ́n yọ ni kìí ṣe pé owó olówó náà lọ kàdá pọ̀ mọ́ra wọn tó di pé tó ń pera rẹ̀ lólówó wọ́lú nǹkan rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé wọ́n lówó mílíkà kámìlá ẹlẹ́kẹta ọ̀nà àwàlá ní àwò kóhùn kó tọ́dún nínú sọ̀rọ̀ oní 1.2 million naira ọ wà ní àkáǹtì rẹ̀ for example as a salary gainer fún odidi ọdún kan kò sí tó sówó ìgbà náà lọ̀rọ̀ ìsàkà gbéra mo rò pé ìgbà náà ló tó ọyọ one over forty rẹ̀ ìní òtò mọ̀ jẹ́lá ẹ bá yọ one over forty báyà lè ju thirty thousand sí thirty thousand ilé ẹ̀rí pé alukur'ani ọlọ́mọba òfin ọlọ́mọba ọ wà fíà fún ẹ tó lè rìsáàbù one million naira tọ́dún kí èdè tó ní ọ̀pọ̀ owó náà tẹ́ kó lówó ni ó ti kọjá áfúrẹ́ẹ̀tì ìsẹ̀mí gbogbo bí ọba wà àbúwọ̀ tó jẹ́ pé tó bá ti ra dáwọ́ tó bá ti dé ọ̀n tájẹ́tì kan hundred thousand naira lọ́fẹ́ dá gbàgbàgbà ó ti ninety kìíní kan bùkátà tí ó dé báyọ̀ kọ́ tó five ten thousand naira lọ́nà ó tó bẹ̀rẹ̀ sí ìrò tuntun mí eléyìí èso lówó ọkẹ́ níbi wá sí ilé kò sí sákàlù ìdẹ́ àmọ́ pé tó ní pé sálárì ní kẹtù wá pé two hundred thousand naira ìní jẹ́ kí sákò ọjọ́ náà lórí mi kì í kì í ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ sọ́wọ́n olùwà àdúgbò àwọn olùwà ẹnu mọ́kò lórí ilé ọ̀ níta àkàlẹ́ sí lójú kòkòrò náà ni pé aláìnàfẹ́ máa lè hápà sí wàṣíkà máa ṣe àwọn ẹsẹ̀ rẹ̀ ní ìdùnnú dúkìá rẹ̀ wọ́n gba two hundred thousand naira wọ́n gba one hundred thousand naira wọ́n wà láwùjọ tó jẹ́ pé minimum wage wọ eighteen thousand o ní distance ti bẹ láàrin rẹ gáàpù ti bẹ láàrin rẹ àtẹlómi nítorí délé máa gbìyànjú àti ṣe nù tọ́lọ̀ máa tó fi dúpẹ́ fọ́lọ̀ ibi tọ́lọ̀ bá ti bá àmọ́ gbẹ́sà kọ́ ọ̀ràn ẹ̀ kù sí ṣùgbọ́n táwọn olùmọ́ dìde ti dé lórí ni pé ẹ bá jẹ́ pé monthly income rẹ̀ sálárì rẹ̀ ti ń gbà lójúmọ́ àlóṣù kọ̀ọ̀kan sálárì gan ti tó wò zàká ó ti tó nìsọ́rùn lápèjúwe èyí ti sẹ́sẹ́ pé sálárì rẹ̀ lóṣù one million hmm. ní gbà lóṣù sáàmì ọ̀rọ̀ sàkà tí dákà wà ní owó àwọn olùwẹ́sì àwọn àṣẹ yusuf kọ̀ọ̀bárì àwọn méjì agbègbè tó pè ẹjọ́ establish pé zaka bẹ lórí over 40 ó fi ṣe zaka bó wọ́n sì wá ṣẹ̀ṣẹ̀ ní tí ẹni ṣùgbọ́n pọ̀ àwọn olùmọ̀lẹ́ ìtọ́ tẹ́wọ̀n sheikh yusuf kọlọbọrin ni pé hadisi tó mú wá pé tó bá pé zaka ọpọdọ ọdún kan àwọn ní hadisi tí ọkẹsẹ nílẹ àwọn bá wà fà so based on that way your condition yòókù wọn gbà yó ṣùgbọ́n tó pa àwọn olùmọ̀ látàwọn àfa hadisi tẹ́lẹ̀ àtàwọn àti sí irú àwọn sheikh albani wọn ládìsí ọkẹsẹ nílẹ nítorí èdè tí a bá ń gba one point five million naira lóṣù gẹ́gẹ́ bí sálárì rẹ̀ kò sí ìdàkà tọ́jọ́ náà yẹn lórí rẹ̀ ṣùgbọ́n aṣẹ́ lójú kòkòrò ní ta lápapọ̀ kọ́ máa yọ nínú dúkìá rẹ̀ kọ́ máa ṣe kí wọn kọ́ máa fi sàánú kọ́ máa fi wá ojú rí ọlọ́ kọ́ máa fi ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ àmọ́ pé ìdàkà kan ọ̀ràn àyàn ìjẹ́bi faramọ́ ju pé kì í sọ̀ràn àyàn ìtí ó jọ ọjọ́ ọ̀ràn àyàn òun náà ní ta yìí ó ní sẹ́fíìsì sí ó ní kówó nígbà máa ló sùn mẹ́fà ó ti ní three million naira lákàntì lópin ìgbà tó ìjọ tó rẹ̀ bá ti fi lè tó ní sọ́ọ̀mù ó ti dá tó sùn mẹ́ta ó ti ní one point five million naira sáà ó ti tó ní sọ́ọ̀mù ṣùgbọ́n oṣooṣù wá ń dá mọ́ oṣooṣù ń dá mọ́ nígbà wọ́n báyìí lè ti klọ́ọ̀kì ìgbà tó pé lápèjúwe ọbẹ̀rẹ̀ láti january ọ̀dà january february march ní march lówó rẹ̀ pé one million naira ṣàpè march ní ó ti wọ́n ti pé ìsọ́bù april ọ̀dà títítítí ìsàmówó ìkó náà ni tí ọdún yẹn yí gbo tí máàtì ní ìfi dé owó rẹ̀ kò dínkù ní ní sọ́ọ̀ kìí ṣe pọ́pọ́ múnú owó kò dínkù ní sọ́ọ̀ ilé ọ̀la ni kò ní ìsàkà yọ́wà ayò ìsàkà tó tán àmọ́ torí pé sọ́ọ̀sì kan náà ló bí gbogbo owó ìgbọ̀ọ́dún yípo tó fi dé kílókọ rẹ̀ mat owó oh, extra thirty five million naira tó yọ ọ̀yọ̀ zaka five million naira torí pé savings mo rò pé yọ ọ̀yọ̀ zaka five million naira torí pé ó kówó òjò ẹ̀ a ní tí kọjẹ́ kówó náà dínkù sí ní sọ̀rọ̀ bọ́yá bá da bọ́yá around september tọ́ da dé oṣù mẹ́jọ owó ti pé nǹkan bíi four million naira bùkátà kan bá dé bùkátà kan bá wà ná two million eléwò tí ìwùdúrọ̀ rẹ̀ kò tí disqualify rẹ̀ bí zaka o torí pé owó tí dínkù níbi ìsọ́ọ̀bù zaka ṣùgbọ́n bọ́yá nígbà tó bá dé bí oṣù kéètìlá ó kú bí oṣù méjì bùkátà kan bá dé ó tó nǹkan bí six million naira Bukata kan bá dé tó kílèmù bọ́yá five point five million naira kò sí zaka lónìí torí pé mọ́jẹ̀mú haulan kamilan ò tí kò tí pèrò yìí eléwà tún wá wà lọ́wọ́ ìpayọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ mọ́ lọ withdraw to be one sá fún zaka nígbàmọ́ tó ti gbọ́ àbáàmù ti sọ pé tí a ti ọ̀háríkà àti lọ́gbọ́n máa dá sí ìwọ lọ́lọ́run ọba fẹ́ lò àǹfààní tára rẹ̀ zaka máa kọ dúkìá rẹ̀ zaka ní máa fà lùbáríkà sí dúkìá rẹ̀ inú àánú ọlọ́run nínú ẹgbẹgbẹ̀rún àwọn tí wọ́n ń bẹ nírọ̀ kiri ká rẹ̀ tẹ́lómi ò sẹ̀ rórí ìpéjọ́ kan wá tó wọn ó rí owó kó sẹ̀ rí lójú rí ni wọ́n ń gbà lóṣù ọwọ́n tó ń dọ́gbọ́n fọ́lọ̀ ìwọ́n ló pọ́gbọ́n rẹ̀ ló kó jọ tọ́ ọ bá ronú pé kí n sọgbọ́n rẹ̀ ló kó jọ ìwọ́n gan wà proud of yourself pé ah ah èmi gan ṣe pàlú àwọn tí wọ́n yọ sàkà torí kí èsì gbogbo èèyàn lọ́dọ̀ ọba fún ní opportunity nínú òpó ìsìláàmù nípa hmm. àmájíhájì àti zaka ẹlòmí ò sí ẹ̀rọ rí kò sí ẹ̀rọ dé bẹ́ẹ̀ rí wà láì nítorí tó fẹ́ mọ́kàjọ nítorí tó fẹ́ kówó jọ tí kò sí pé ọ̀rọ̀ ara ààwẹ̀ rẹ̀ láìláì ńlá rẹ̀ àtàwẹ̀ rẹ̀ àti irú rẹ̀ ti mú márùn nínú mẹ́fà nínú nínú mẹ́jọ nínú rúkò nínú kí sí gbogbo èèyàn lọ́wọ́ fún ní opportunity rẹ̀ ìdí ni tó jẹ́ pé méjèèjì gbogbo tọ́lọ̀ ọba ti sọ̀rọ̀ rẹ̀ ń sọ nípa pé ẹ̀ńtọ́ba lágbára rẹ̀ ni àti zaka ilẹ̀ ẹ̀ńtọ́ba lágbára rẹ̀ ni ẹ̀ńtọ́ba iṣẹ́ hajj aṣẹ́lọ́nà rẹ̀ lórí ẹ̀ńtọ́ba lágbára ìwọ́ wá lágbára rẹ̀ ó tún wá dọ́gbọ́n fúnra èyí náà dọ́gbọ́n fọ́lọ̀ ọ̀n fúnra rẹ̀ ó náà fọ́lọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé bùkátà làrú ni yìí máa ṣẹlẹ̀ bọ́yọ̀ tí ń dáwó jọ tí ń dáwó sí ẹ̀rọ pẹ́pà ní tí máa sí ọ̀pá wọn kí wọ́n mọ́ bínú hmm. àwọn tí wọ́n máa ní sáláyé tí wọ́n àgá pé pé ṣe ẹlòmí ẹ̀rẹ́ tí kò wọ́n kọ́lé ìyára ti rẹ̀ ìlọ́nà ìlọ́nà ìlọ́nà ẹlọ́rẹ́ ilé tó gbà tó tiẹ̀ lọ́rùn tó ṣe kókó half salary rẹ̀ oṣù kan lọ pé ṣe ẹlẹ́ ti pé kó wọ́n kọ́lé kan lọ́kànlẹ̀ sẹ́rẹ̀ lẹ̀ ó ti wá kó six million bọ́yá ń lé kùsẹ̀ ẹ̀ tí kókó wọ́n kọ́lé fún yà ṣùgbọ́n nítọ̀ ilé amọ̀ tí ìyá wà ọ́ òjò ti kílé mu rẹ̀ hmm. ọ́ ọba sáré lọ rí ilé tó súnmọ́ tó tó lé rírà fún yà hmm. five point five million naira ọba sáré kó wọ́ ọ́ra tí wọ́n pè dàrú ló bí èyí kí ṣe bọ́ fẹ́ dọ́ọ̀dì ọfẹ́ dọ́ọ̀dì zaka tí ilé ọba sílẹ̀ kò sí zaka lórí rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ sí òtútù míì hmm. mo rò pé ọlọ́mọ sàmàlà wọn láwọn tara rẹ̀ síkè sí bẹ́ẹ̀ kíkà kàlẹ́ bẹ́ẹ̀. irú àwọn oníṣègùn ṣẹlẹ̀ tí wọ́n á jẹ́ pé owó náà ní ìdáàbò ní ìgbà bísẹ̀sì wọ́n á sáré ìwé papọ̀ ní ìpàdé ìgbà tó ti sáré lọ́wọ́ ní bísẹ̀sì wọ́n á láti ṣe ní láti wọ́n bèèrè pé ẹ̀ tó bá jẹ́ oníṣòwò ni irú five point five million naira ta lọ yọ kó fi ṣòwò ni business mẹ́kànlá yọ yà ọba tó délé sí à pẹ̀lú òtún òsì kí ọba dà sí kó tó di gbásìkò zàkótó adáwó padà sọ́ọ̀sì òun láwò ìtọ́ abẹ ni pé yàtọ̀ sí ìyàpẹ́ ẹnu lórí pé òrùkù ti já ara ẹjẹ́ ìyẹn ti fi ń sòwò sí sákàwá lórí rẹ̀ kágbélé ọ̀sẹ̀gbẹ̀ ṣùgbọ́n ó tó kódà láńsọ ní ìsìn lókùn bàtọ́ wá tilẹ̀ jẹ́ pé ìṣòwò náà ni sọ́ọ̀sì owó kò sí tó sòwò nù òwò tí ìṣòwò náà ni sọ́ọ̀sì tó kó jọ kò sí tó sòwò nù níwọ̀ ẹ̀sì ìṣẹ̀rí amúrùgbé àti kó tó sówó wà lẹ́ ìlú lọ́wà lẹ́ yọ zakari ọlọ́pọ̀ sàmìnáwà wà láwọ́ kàlá tòtò ní pẹ́sì béèrè ní ó ti lẹ́ béèrè náà nípa ti ọ̀rọ̀ hajj náà nípa láti ju ráńdáwọ̀ ìdájọ́ ẹ̀jẹ̀ pé ọya láàrẹ̀ púpọ̀ ní máyìnyẹn fún ìfẹ́ lọ sí hajj tòun yẹn ti wá dá ó ti wọ one point something million tó kù ní kí Now, you have to wọ́n ó wá bí um, tí wọ́n bí ẹ̀sìn tó ṣàbíwí áàkì ẹ̀rọ so ṣé ìṣàká ni ọ̀pọ̀lọpọ̀ owó ìrọ̀ ìbéèrè tọ́da wọn béèrè èèyàn rárá ń dá owó rẹ̀ díẹ̀díẹ̀ rárá ń dájọ rẹ̀ díẹ̀díẹ̀ tó wọ́n fẹ́ lọ wẹ́ta ẹ̀fẹ́ ṣiṣẹ́ ájì ìfẹ́ máa dá làájì lò kọ́ lásán wọ́n fẹ́ máa jẹ́ rí àlàjì lọ́dọ̀ kan ẹgbẹ́ ọwọ́ adáwójọ ó ti pé owó hajj báyá ní prósẹ́sì ní èsì ara tínà kan olówó rẹ̀ lọ́gbà kò sí garanti kó lè lọ sí hajj ní true normal hajj playground ó ti á dáwó tó wọ́n bá ní àrà wọ́n ti ta àga o lè búùkì rà o lè ráyè ní ìsìn wọ́n kówó lẹ̀ tó iṣẹ́ aláwọ̀ wá di ọdún mi césar kan bẹ́ẹ̀ ní owó o tó kó lẹ̀ kó sí hajj àlàyé méjì ìjọ tó ń ti pé zaka tó ti pé ní zaka yọ àwọn òpínjò lówó ti pé 1.2 million tó bá ti pé ní ní sọ́ọ̀bù zaka ó ti pé láti mú bọ́yá lọ sù ramadan lápòjú tí ramadan ní bá dé tó wọ́n still wà zaka wà nù rẹ̀ ọ̀tọ́kùnrin kó lẹ́kùn ájì kò ní dé kọ́bọ̀nù zaka torí pé jẹ́ dúkìá ẹ̀ bẹ́ẹ̀ bá kú ní ìsinmi òkun ogun ni ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé ọ wà láwọ àlọ́wọ́ tó hmm. rẹ̀ kìí ṣe tí ọmọ láṣẹ́sì sí mọ́ ìmọ̀ hmm. ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bọ́yọ̀ ti sanwó sí living board hmm. kòkó rẹ̀ wà bẹ̀ o tí ìmọ̀jọ́ tó rí gbà ẹ̀pẹ́ especially inú tí o ti lé tó o ní sèsì lò lé lélé torí kó sì lọ́wọ́ rẹ̀ mọ́ o ní access sí o ní free access sí irú o tó súnmọ́ jẹ́ kò sí sáka lórí rẹ̀ mọ́ torí pé ó ti wà lábẹ́ ibi tó fi sí èyí tó ọjà tó kàn rà ló tí ì bá kò sí kọ̀ǹtù rẹ̀ mọ́ irú ilé òun àní ní pizza kan wọ́n wà mẹ́ wọ́n láwùjọ ara rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم